bá ní gbólóhùn bá ní gbólóhùn bá ní gbólóhùn bá ní gbólóhùn means have a word with bá ní gbólóhùn means have a word with. Ó yẹ kí n bá Adé ní gbólóhùn. Ó yẹ kí n bá Adé ní gbólóhùn.